gbajúmọ̀ òṣèré tíátà ni Rónkẹ́ Òjó tọ́pọ̀ yẹn mọ̀ sí Rónkẹ́ Òṣòdì Òkè ó mà ti tú àṣírí ńlá lọ́sẹ̀ tó kọjá ọ̀ nípa ìdí tó fi déédéé bẹ̀rẹ̀ sí ní gbẹ́ tí gbogbo àyà ẹ̀ tó wú ìwọ̀n yan ẹ̀ tí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ lójijì èyí tó jẹ́ káwọn èèyàn máa wò pé oògùn kan ló lò tó fi ń wálẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí Rónkẹ́ Òṣòdì Òkè tú àṣírí ńlá pé àìsàn kíndìnrín mà ló kọlù òun o kódà tó ní díẹ̀ ló kù kí àìsàn náà gba ẹ̀mí òun nítorí níṣe lòun kàn ń gbẹ lórí ìdúró bí ẹ̀rọ tí ìgbẹ́ ń ṣe ẹ ó rántí pé ó ti tójọ́ mẹ́ta tí Ronke Oṣòdì Òkè tó ti bẹ̀rẹ̀ sí ní gbẹ lójijì táwọn èèyàn sì rò pé bóyá ó ń lo oògùn láti jẹ́ kó tínrín ìyẹn bí ọ̀pọ̀ àwọn òṣèré tíátà gbajúmọ̀ òṣèré tíátà ẹgbẹ́ ẹ̀pẹ́ ṣe ń ṣe ṣùgbọ́n o lọ́sẹ̀ tó kọjá ni Ronke Oṣòdì Òkè ìlú màdúrà ṣe rí pé àìsàn kíndìnrín ló kọlù òun bẹ́ẹ̀ lóyún gbà tí àìsàn náà le dójú ẹ̀ ilé ìwòsàn kan lẹ́kọ̀ọ́ yẹn sẹ́ lòún lọ níbi tí wọ́n ti fa omi sí lára bí ìgbà mẹ́sàn-án kódà ó nígbà tí wọ́n rí iṣan mọ́ lára òun ni wọ́n ṣiṣẹ́ abẹ fún òun ní ẹ̀gbẹ́ ojú ara òun láti jẹ́ kí àwọn lè fa láti jẹ́ kí wọ́n lè fa omi sí òun lára ọmọbìnrin ní látìgbà tí lásìkò tóun ti ń sọ ìrètí nù tóun ti ń dágbére fáyé pé ikú ló ń máa ti ẹ̀yìn ló máa gbẹ̀yìn òun ìní gbajúmọ̀ wòlíì Ìbàdàn nù ìyẹn gbajúmọ̀ wòlíì ìlú Àkúrẹ́ nù tí wọ́n jù sẹ́wọ̀n lọ́jọ́ sí nítorí tí ọlọ́mọ kan sọ̀rọ̀ nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ìyẹn wòlíì àlùfáà babatunde ìyẹn tọ́pọ̀ èèyàn mọ̀ sí wòlíì sọ́sítóbi rẹ̀ òun bàbá náà máa fi hàn wípé òun ní omi ìyanu kan pé bí wọ́n fi oṣù òkè bá lè lò ó ó máa gbádùn lọ́wọ́ àìsàn kéde rẹ̀ wọ́n fi oṣù ní bàbá náà ní kó má ọkùnrin ní tiẹ̀ ni wòlíì sọ sí tóbi ẹ̀ má gbé omi wá fún un mo sì ní gbọ́n ṣe lu omi yìí lẹ́sẹ̀kẹsẹ̀ lòún gbádùn débi pé ẹnu ya àwọn dókítà nílé ìwòsàn pé kí lòun lò tó ṣiṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ìṣe ni ló ń kí Òṣòdì Òkè ló ń yíra ló ń yí nílẹ̀ ní ṣọ́ọ̀ṣì sọ sí tóbi rẹ̀ tó wà nílùú Èkó tó sì ń dúpẹ́ wípé Ọlọ́run sọ sí tóbi rẹ̀ ó wo òun sàn àti pé àṣírí ńlá táwọn èèyàn ọ̀nà nípa bóun ṣe ń gbẹ tóun déédéé ń rù ìmọ̀ tuntun síta yìí o.